أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adakọ fún سبحانه وتعالى wa ta'ala atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò wa àdáàbò dúnìyà wa dín eléyìí tí ó pọ̀ fún ẹ̀kọ́ oníyọ̀kan òjọ̀kan tí a fi ṣe ayé rí tí a sì fi rí alùkìyàmọ̀ défin ní ti dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni àwọn olùmọ̀wá dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimẹdínà pápá abẹ́dẹ ní ilé tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní Ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa saxbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. حديث أبي الدرداء رضي الله عنه Ibe náà ni a ti mẹ́nu dúró ní ètò wa eléyìí tó síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní á yẹn ká tó tún máa tẹ̀síwájú ó pàtàkì pé ká gbọ́ àwọn nǹkan tó wá nínú wa yé dáadáa àyílágbọ́yé nípa ẹ̀sìn wa oní máa jẹ́ kó fojú tẹ́ńbẹ́lú ìmọ̀ nípa ẹ̀sìn oní máa kí máa rí náà kí fi kí máa fi mú torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń wò pé ẹni tó bá jẹ́ pé kí ó lòún bá lọ ké láyé rẹ̀ ní kí ó gidi wọ́n máa ń wò pọ̀kàn lọ ba ayé rẹ̀ jẹ́ lásán ni so o lè fi di mínísítà o lè fi di kọ̀míṣánná o lè fi di dàrẹ́tọ̀ kan o lè fi di kíni nígbà táwọn bá di mínísítà tán di pírẹsidẹ́ǹtì tán fi di dàrẹ́tọ̀ ẹ pé kí wọ́n máa gbé nsọ́nsárì fún wa dìde ńjọ gbẹ̀ndàlùkè àmọ́ pírẹsidẹ́ǹtì fún wa dìde ńjọ gbẹ̀ndàlùkè àmọ́ mínísítà wọ́n dìde ń jọ ọ̀gbẹ́ni dàgbé àmọ́ kọmíṣánná ìmọ̀ nípa ẹ̀sìn ọkọjà gbogbo ń tẹ̀ka fún láyé mi nínú àdéhùn yìí Abu Darda ó ní mo gbọ́dọ̀ nàbì sallallahu alayhi wa sallam tó ń sọ pé man salaka tariqan yatlubu fihi ilman salaka Allahu bihi tariqan min turuqil janna ẹnikẹ́ni tó bá ń gba ojú ọ̀nà kan tí fi ń wá mà ẹ má ti sọ ìmọ̀ nínú ṣẹ̀ríyà bóyá alukur'ani àbí sunna ìmọ̀ tán gbà lérò náà ni pé ilmu sharia ìmà nípa ẹ̀sìn ìmà nípa ẹ̀sìn ni wọ́n gbà lérò èyí ṣe gbogbo màmí nínú àwọn ọmọlé ayé táwọn èèyàn ń wà torí pé gbogbo ọmọlé ayé tẹ̀ ń wá yẹn sáyẹ́nsì ni tẹkinọ́lọ́jì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátápátá àwọn èèyàn ń wá nítorí tí wọ́n jẹ ni eléyìí clear ṣùgbọ́n ìmọ̀ nípa ẹ̀sìn wọn wá nítorí tí wọ́n jẹ torí eléyìí ni òyí ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà tí wọ́n wọnú ìlànà àti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó fi di pé wọ́n da papọ̀ mọ́ sápà títí kí náà máa wá jẹ lẹ́yìn rẹ̀ wọ́n yìí wá mà nípa ẹ̀sìn nítorí pé a fẹ́ máa fi jẹun wọ́n máa wá mà nípa ẹ̀sìn ni nípa pé a fẹ́ mọ ọlọ́run a sì fẹ́ mọ báwo láti máa sin lọ́run ká má bàa dẹni tí ó di àmùsùà tí wọ́n máa ṣàṣìṣe lórúkọ pòun ṣe dáadáa. ànábì ní ẹnikẹ́ni tí máa ń tọ́jú ọ̀nà kan tí fi ń wá ìmọ̀ nípa ẹ̀sìn. salaka Allahu bihi tariqan min turkil janna ọlọ́wọ́n bó mu gba ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà àlìjẹ̀nà Allah ẹ wo ẹ̀san ńlá látàrí pọ̀ nǹkan mọ̀ nípa ẹ̀sìn láti jẹ́ orí pé ìmọ̀ tó dáa lọ ńkọ́ èsì ìmọ̀ tó jẹ́ pé yọ padà sọ ọ́ dẹni tí ń takùtà Ọlọ́run yọ padà sọ ọ́ dẹni tí ń takùtà Nabi Muhammad sallallahu alayhi wa sallam wa innal malaikata latada'u ajnihataha àti pé àwọn màláìka alápọ̀nlé wọ́n máa da ìyẹ́ wọn lẹ̀ ridan li talibil ilm nítorí ìyọnu sí ọmọ tí ń wá ìmà nítorí ìyọnu sẹ́ni tí ń wá mà kò bá jẹ́ bàbá kò bá jẹ́ màmá wa inna al-alima la yastaghfiru lahu man fi as-samawati wa man fi al-ard àti pé ẹni tó ti wá ní màǹtì ẹ̀ mo búra kíkí gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ nu sánmà gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ńlẹ̀ wal-hitanu fi jawfi al àti àwọn ẹja tí wọ́n ń bẹ nínú bú omi gbogbo wọn pátá ni wọ́n máa tọrọ àforíjì fún Allahu akbar akẹ́kọ̀ọ́ ọgbà tiẹ̀ olùmọ̀ òun náà rí tiẹ̀ wa inna fadla al-alimi ala al-abidi ẹnabi dájúdájú àjùlọ olùmọ̀ lórí ẹni tí kò mà nǹkan sin lọ́nà ka fadli al-qamari laylatal badri ala sa'iril kawakibi ó dàgẹ́ bí àjùlọ tí ń bẹ fún òṣùpá ni òṣùpá òru ọjọ́ kẹ̀ńlá tó ti dàgbà tán lórí gbogbo àwọn ìràwọ̀ yòókù nítorí pé ní òru ọjọ́ òṣùpá bo gbogbo ìràwọ̀ mọ́lẹ̀ pátá birikiti ni. wa innal ulama warasatul anbiya àti kí dájúdájú àwọn olùmọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn olùmọ̀ tó mọ òdodo àwọn olùmọ̀ tí sì ń tẹ̀lé òdodo àwọn olùmọ̀ tó jẹ́ pé wọn ò yapa sí tọlọ́n àbí tàwọn ànábì rẹ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì wa innal anbiya ẹ̀ rí dájúdájú àwọn ànábì ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama kìí ṣe wúrà tàbí fàdákà ni wọ́n fi sílẹ̀ lẹ́yìn wọn fáwọn èèyàn jogún warrathul ilm kàkà bẹ́ẹ̀ ìmọ̀ ni wọ́n fi sílẹ̀ fáwọn èèyàn láti jogún faman akhadahu akhadha bi hubbin wafirin torí náà ẹnikẹ́ni tó ń bá ti rí ìmọ̀ yẹn dì mú tó bá jẹ́ pé ìmọ̀ ni wọ́n bá rí jogún ó ti jogún nǹkan tó ṣe pé èrè ń jẹ rẹ̀ pọ̀ ọlọ́dàkùn ṣe wá lọ́kàn nínú àwọn eléyìí so eléyìí ń tọ́ka sí ọlá ńlá eléyìí ti ń bẹ fún ma ẹnikẹ́ni tó bá fi lè kọ́ mọ̀ tó bá mọ̀ níṣẹ́ ló di ọ̀kan nínú àwọn tó jogún anabi tiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn ẹ̀rí títún tọ́ka sí ọlá àti àgbéga tí ń bẹ fún ìmọ̀ ó náà ní pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ nínú hadithi míì ó ní innama dunya li arba'ati nafarin abdin razaqahu allahu malan wa ilma. فهو يتقي فيه ربه ويصل فيه رحمه ويعلم لله ما فيه حقا فهذا بافضل المنازل وعبد رزقه الله علما ولم يرزقه مالا فهو صادق النيه يقول لو ان لي مالا لعملت بعمل فلان فهو بنيته فاجرهما سواء وعبد رزقه الله مالا ولم يرزقه علما فهو يخبط في ماله بغير علم لا يتقي فيه ربه ولا يصل فيه رحمه ولا يعلم ولا يعلم لله فيه حقا فهذا بأخبث المنازل وعبد لم يرزقه الله مالا ولا علما فهو يقول لو أن لي مالا لعملت فيه بعمل فلان فهو بنيته فوزرهما سواء حديثه قلنا تبقى النبي صلى الله عليه وآله وسلم أن إلهي إنما الدنيا لأربعة نفر إلهي ستنك أفاهم يمين يمين لوريس يتنبين إلهي وأنا أقول إنه أوريس وني وبس أوريس على قوة عبد razaqahu Allahu malan wa ilma ẹrú kan tọ́lọ́run ọba fi owó àti ìmà tó fi ta lọ́rẹ àti owó àti ìmà lọ́lọ́run ọba fi ta lọ́rẹ fa huwa yattaqi fihi rabbah àwọn ń lo àwọn ọlá tọ́lọ́run fún lówó àti ìmà yìí ó ń bẹ̀rù ọlọ́run ọba nínú rẹ̀ kọ́ máa ṣèṣe pé èmi mo tó báyìí èmi mo jù báyìí rárá o ń bẹ̀rù ọlọ́run. nítorí pé gbogbo ntọ́nà ń bá fún yàn láyé tẹ́lẹ̀ náà àdáwò náà ni kí ni nǹkan tó wá ní ti ń jọ lójú débi pé ìgbéraga ló wá kí ni tó ní ti ń jọ lójú tó ń fi tẹ́lẹ̀ basubasu wọn ò ba ó máa ń di àwọn ẹrù rẹ̀ ni lọ́nà tó ṣe pé téèyàn bá ti lé lọ́ọ́ ṣìṣe ó ṣera ó sì ń sokun ẹbí rẹ̀ pọ̀ kò wọ́pọ̀ ntí lówó òun bùkátà nìkankan kò wọ́pọ̀ ntí nímà kóníkálukú jìnnà sóhun ǹǹ ń sokun ẹbí pọ̀ wa ya'lamu lillahi fihi haqqa ó sì mọ̀ pé àti ìmà àti dúkìá tọ́lọ̀ ń fọ̀n ọlọ́run lẹ́tọ̀ ń bẹ̀ ìsìn yọ ẹ̀tọ́ tọ́lọ́n bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ fahadà bi afdalil manazil eléyìí ló wà ní ìtọ́ gajù tọ́lọ́lájù nínú àwọn àgbéga yìí ọlọ́run dákun ṣàánú wa kàwa náà kọkàn nínú irú àwọn eléyìí ìyẹn kejì nínú oríṣi ọ̀nà mẹ́rin tẹ́ni tí ń bẹ láyé pín sí náà ni abdin razaqahu Allahu ilma ọlọ́run fún ní mà walam yarzuqhu mala ṣùgbọ́n kò fún lówó fa huwa sadiqun niyya ṣùgbọ́n àníyàn rẹ̀ dáa ìmọ̀ wa sọ yìí pé law anna li mala tó báyìí kọ́ lọ́nba lọ́ọ́ fún mi lówó ni ó ti nímà àmọ́ kò lówó tọ́lọ̀ ń bá fún mi lówó ni làmìlítù bí amẹ́lì fúlà irú ní tí lágbájá ń ṣe lèmi náà bá máa ṣe ẹni tó lówó tó tún nímà tí ń ṣe dáadáa pẹ̀lú owó rẹ̀ irú ní tí ń ṣe lèmi náà bá máa ṣe kọ́fọ́ bí ni yẹ́tì yìí àníyàn rẹ̀ náà lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá ó fi dá lẹ́jọ́ fa ajruhuma sawa ẹ̀san wọn jọ̀dọ̀ gbà òun nímà kò lówó ṣùgbọ́n àníyàn rẹ̀ dáa sí ẹni tó lówó pé tọ́lọ́run bá lọ́ọ́ fóun náà lówó bíi tiẹ̀ ni irú dáadáa ti ń ṣe lòun náà bá máa ṣe. oríṣi kẹta òun náà ni abdin razaqahu Allahu malan wa lam yarzuqhu ilma owó lọ́lọ́run fún kò fún nímà owó lọ́lọ́run fún kò fún nímà eléyìí látàrí kò nímà fahuwa yakhbitu fi malihi bighayri ilm yọ́ọ́ máa ṣe bàṣubàṣu yọ́ọ́ máa tẹ̀ bàṣubàṣu nínú dúkìá rẹ̀ látàrí kò nímà gbogbo ọ̀nà tí ó yẹ ká gbé dúkìá gbà ni wọ́n máa gbé gbà gbogbo àwọn pálapàla rádaràda tí ó yẹ kéèyàn máa ṣe ni wọ́n máa fowó ṣe la yattaqi fihi rabbah kò ní bẹ̀rù ọlọ́run nínú dúkìá rẹ̀ yìí wala yaslu fihi rahima kò sì ní sokun ẹbí pọ̀ wala ya'lamu lillahi fihi haqqa kò tí ẹ̀ ní ìmọ̀ fọlọ́run fàhádà bí akhbathil manazil eléyìí ọmọ abẹ́lé ètò burú nínú àwọn àpò ètò burú tọ́gbàlùmọ̀bàjẹ́ nínú àwọn àpò ló wọ́n wà. ẹlẹ́kẹ̀rin oní àlẹ́rú tó ṣe pé lam yarzuqhu Allahu malan wala ilman ọlọ́run fún lówó kò fún ní mà. فهو يقول ṣùgbọ́n yóò máa sọ pé law anna li malan tó bá jẹ́ kí n wà lọ lówó ẹ̀ làmìlítò fi hìbì àmàlì fúlàní irun tí lágbẹ́jà ń ṣe pẹ̀lú wò rẹ̀ lèmi náà mà sí bàbá tí ń tẹ̀ báṣubàṣu bàbá tí ń tẹ̀ bàlàbàlà irun bí ṣe ń ṣe lèmi náà bá mà sí fọwọ́ bí ni yẹ́tẹ̀ tọ àníyàn rẹ lọ́lọ́run fi dóun náà lẹ́jọ́ òwò hùn máa ṣàwá ẹ̀ṣẹ̀ wọn dọ́gba tó ti pé kò lówó kò sì ṣe báṣubàṣu torí kò lówó tí ó fi ṣe ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wọn dọ́gba kí kọ́ ẹ̀rí pé àdéhì alimami Tirmidhi ló gbé jáde ó sì fẹsẹ̀ rinlẹ̀ Sheikh Al-Albani rahimahullah wọ́n ní hadith sahih akramakumullah kò sí kò sí kò sí bó ṣe fẹ́ dára rẹ̀ lẹ̀ tọ́ sà tó ní rí kọ́kànú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ jẹ́ ó ṣe é ṣe kọjá pé ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa fún ọ lówó ó sì fún ọ ní mẹ́sì ọ̀làgbọ̀yé nípa ẹ̀sìn ọ wá sí tẹ̀ ó sì lò ọ̀ ń bẹ̀rù ọlọ́run ó sì ń lo dúkìá rẹ̀ yí báyìí láti ṣe gbogbo dáadáa dáadáa tọ́lọ́n fẹ́ ká fowó sí nítorí pé òun pé ìwọ ọlọ́run nínú dúkìá rẹ̀ òun sì ń pé ìwọ ọmọ èèyàn fún òun sọkun ẹbí pọ̀ ọ̀ sọ fún wa pé gbóńkálukú bá ti lè ṣe kọ́ máa ṣe ọ̀fẹ́ rẹ̀ nìkan tòsí ọ̀dọ̀ rẹ̀ irú àwọn tó bá rí bẹ́ẹ̀ ipò tí wọ́n ga púpọ̀ bọ́ ọ bá wọ̀ tún tọ́ ọ bá wò sí ó rí ó lè kéré ló ń kà ó ààrẹ ru ọlọ́ǹkan náà tó ṣe pé rú yìí pèsè lára kó lọ́n sànú àwa náà ẹlòmíì nínú ilé ayé yìí wọ́n rí pé mà lásán lọ́lọ́ kò lówó so ìmọ̀ yìí pọ̀ owó òsì ṣùgbọ́n àníyàn rẹ̀ dáa ó mọ̀ sọ pé tó bá yẹ kó lọ́n bá fún mi lówó ni irú nǹkan tí bàbá tó ní mà lówó tí ń ṣe ní dáadáa dáadáa yìí lèmi náà bá kúkú máa ṣe àníyàn rẹ̀ lọ́lọ́run fi dá lẹ́jọ́ èyí tó túmọ̀ sí pé kò kò kò sáǹfà nínú kọ́ ọmọ wa bínú ẹni tó lówó nígbà tí wò lówó ṣé bọ́lọ̀ ń fún wọn náà mà kí ló dé tó dé káníyàn rẹ̀ ọ̀dà tó fi wá jẹ́ pé bí kókókókó adìẹ ni lójú ayàn rẹ̀ ọmọ wa bínú ẹni tó lówó ọmọ wa sọ pé tó àwa nímà so bàbá sì fẹ́ alẹ́ bẹ́ẹ̀ lọ́nkówó rẹ̀ ọ bàjẹ́ ẹ gbọ́rọ̀ fa gbàdúrà pé ni àṣetọ́ nìyí wọ̀ mọ̀ jẹ́ pé èèyàn rádaràda ni wọ́ ṣé wọ́n mọ̀ pọ́lọ́ ti sori ńlá fún ọ tó jowó lọ ìmọ̀tọ́lọ̀ ń fún ọ yẹn táníyàn rẹ bá lọ dáa gbogbo ládáadáadáa tó lówó ń fi owó ṣe ìní wọn náà gbà lọ́dọ̀ Ọlọ́run látàrí pàníyàn rẹ dáa ìtọ́wá burú ni kéèyàn lówó kọ́mọ́nìmà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀pọ̀ yanturu àwọn ẹni tọ́lọ̀ ń fún lówó láyé wa bó ti ṣe rí. ẹ rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó lówó wọn ò nímọ̀ nípa ẹ̀sìn ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó lówó ó kórìíra ẹ̀sìn gbọ́dọ̀ tó bá ti rí kẹ́nìkan bọ̀ wá sọ́dọ̀ òun tó sì jẹ́ ẹni tó sọ yóò ti máa yóò ti máa wá rí i pé àwọn èèyàn yóò ti torí tó ń ṣe kí wọ́n pẹ́yìn dà yóò ti wá yóò eléyìí tí ọmọ sọ wọn lógulutu rẹ̀ tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bíllà yọmọ wa ṣe báṣubàṣu nínú owó ó lè sọ pé ní òde àìsùn tó ń lọ lánàá òun fẹ́ẹ́ ná tó wá mílíọ̀nù bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ̀dá sí mọ́sálásí wọ́n ń kọ́ mọ́sálásí lọ sí ìrànlọ́wọ́ oníkẹ́nìkan ọmọ wa bọ̀ ohun olówó tálíkọ́ ọlọ́run lòun náà ó sì ná tó one million láìsùn òfò wọ́n ní wọ́n ń sòkú òun náà lọ gbowó jáde ní kọ́nukọ́mọ lọ gbé àpamọ́wọ́ tí ń bẹ nínú bútu mọ́tò wà wọ́n bẹ̀rẹ̀ sí ní yọwó ẹ òun fẹ́ ra fíríjì fún bàbá lọ́rùn ẹgbọ́rọ̀ bàbá tó ra fíríjì fún láyé òun fẹ́ ra air condition fún wọn tó róoru sàárè òun tún fẹ́ ra pílò fún wa tàwọn tó sì gbowó rẹ àwọn òkú ní sọ pé ẹ̀ ń jọ ń táwọn kúkú ẹ gbowó lọ́wọ́ rẹ náà àkàràmọ́kọ́mọ́ lọ́wọ́ ẹni tó yẹ pé yóò máa fowó rẹ̀ ṣe rání yóò máa fi ṣeré gbè wọ́n lè sọ pé ìyàwó mẹ́jọ lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ gbogbo ìyàwó kọ̀ọ̀kan tó bá ti fẹ́ wọn yọ kọ́lé fáwọn òbí wọn ni wọ́n fowó ṣeré gbè wọ́n fowó ṣe rání wọ́n kọ́lé fáwọn òbí aṣẹ́wó rẹ̀ kò ní iye ìyàwó tọ́lọ́ sọ pé kọ́ fẹ́. akramakumullah ó lè máa fowó kó hòtẹ́ẹ̀lì ká níbi tá ó lè máa lo owó rẹ̀ láti gba tàwọn ọmọ èèyàn jẹ́ láti kọ̀yìn àwọn èèyàn síra wọn láti sọ mọ̀lẹ́bí dọ̀tá. so nítorí pé kò nímọ̀ nípa ẹ̀sìn báwo ló ṣe fẹ́ bẹ̀rù ọlọ́run yóò máa tẹ̀ báṣubàṣu mọ̀lẹ́bí ò lè dọ́dọ̀ rẹ o nítorí pé gbogbo ẹni bá súnmọ́ torí owó òun ni wọ́n ṣe ń súnmọ́ ni so kò sí ní tó fẹ́ kàn án pẹ̀lú pé bìdà pọ̀ pẹ̀lẹ́ máa wọ́n máa ní bàbá ẹ̀yọ zaka yóò ní à à ń ṣe sàrà <laughs> ṣe sàrà wa ni zaka tọ́lọ̀ ní kò yọ. inna fil mali haqqan ghayr zaka àwọn nǹkan míì tún wà tọ́jú ojúṣe tó lówó yẹ kó ṣe nínú owó rẹ̀ yàtọ̀ sí zaka. oníbi kíni wọ́n ní alwaqf ó ní kan ẹ̀ gbé wá dọ̀ zaka gan ọ̀yọ́ ẹ̀ tí wọ́n á sọ̀rọ̀ wákùfù Allahu akbar wọ́n ti sọ wọ́n ní tí mọ́ṣáláṣí bá dọ̀tí kéèyàn mú ìgbálẹ̀ kọ́ mọ́wọ́ kó fi gbà ó dájú pé ọ̀gbálẹ̀ ọjà ẹni bá rí tọ́lọ́nlẹ̀ tọkọ̀ tí ò ṣe yóò ṣe ta ṣe pọ́n tó irú àwọn eléyìí anábì sallallahu alaihi wasallam ó ní ipò èyí tó burú jù làwọn ọmọ abẹ tó ẹ̀yin tẹ́ lówó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o àákọ́là ń sọ ànábì ní sọ ànábì ní sọ ń ròyìn bí ipò ẹni tó lówó tí ó mà nípa ẹ̀sìn tí ò ní ṣe dáadáa pẹ̀lú owó rẹ̀ tówó rẹ̀ ó padà fa burú fún un bí tí ṣe rí ń sọ torí délé yìí àrọ̀ yín o ẹ lè pé ẹ tábà fẹ́ nímọ̀ nípa ẹ̀sìn ní ìsìn bí tọ̀rọ̀ wa ti dé yìí á ti pẹ́ ẹ bẹ́ẹ̀ ni ó lè ṣeé ṣe kọjá pé tẹ́ ẹ bá wálé kí ó ó lè má rọrùn fún yín láti máa kí ó kọ́rọ̀ yín ó dàbí gbogbo ní tá à ń bá ń kọ yín kọ́ dàbí ìgbà tá à ń kọ̀wé sójú omi àà lè fàlà sójú omi kó dúró píparẹ́ ní ọ̀mọ̀ àparẹ́ ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ ẹ máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ ẹ fi lóye nípa ẹ̀sìn yín kẹ́ ẹ fi mà nípa ẹ̀sìn yín kẹ́ ẹ fi mà èwo lẹ́ ń ṣe tí ò dáa èwo ló yẹ kẹ́ ẹ máa ṣe tọ́ dáa nítorí kọ́mọ́bà jẹ́ pé owó tẹ̀ kàn kójọ pàǹtí yìí lásán ẹ̀yin ò ní roríire ń bẹ̀ àwọn ọmọ yín ní ọ̀padà wàá ra oríire lára owó tẹ̀yìn jẹ́ pé ẹ̀yin lẹ́ kójọ a ah, ìbànújẹ́ yẹn pọnjọ gbendal kìyàmù ńgbà tẹ bá rí pé owó tẹ̀yìn tùjọ tẹ ṣe wàhálà kójọ ńlọ máa yín àbọmọ máa yín ńlá wọn lò làwọn fi dọmọ àlùjáná lónìí ẹ̀yin tẹ wá pilẹ̀ ọ̀rọ̀ yìí tẹ ṣe wàhálà rẹ̀ tẹ kójọ ẹ̀yin wá sórí ibu Ọlọ́run dàkú má ṣe wá lórí ibu alẹ́ ni tó yẹ kó tiẹ̀ jẹ́ pé kọ̀ dásẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ bí àwọn ẹni tó lówó ẹ̀yin gangan ló yẹ kẹrin súnmọ́ bíi táwọn bá ti ṣèdánilẹ́kọ̀ọ́ tẹ́lómìnà bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń sọ pọ́lọ́ ń sọ ànábì sọ. ekuku ṣe pé wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ tán wọ́n sọ pé ah, aláàjì lágbájá ń bẹ́ twenty thousand lágbà lọ́wọ́ yín lálẹ́ owó kíni owó kíni gánà rí. àní kẹwàá kọ́ ń pẹ́ sí kẹwàá mọ̀ nípa ẹ̀sìn yín eléyìí tó ti dàrú gbàjẹ́ nínú ìgbésí ayé ó tó bẹ́ẹ̀ ẹ wá ṣàtúnṣe ìgbésí ayé yín ẹsẹ àtúnṣe bẹẹ ṣe ráyè kìyàmà ibẹ ṣe ráyè kò wá yẹ kọjá pé ńgbà tẹ ráyè lẹ ní wá ráyè mà fún tọlọ ẹ gbìyànjú láti jẹ ẹni tí ọmọ wa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yín wọn yẹn mú yẹn ìtìjú rọwọ ní bẹńbẹ ìtìjú òfòwò ní bẹńbẹ ojú ò tì ọ láti lọ tò ní airport ipò ẹfẹ wọ bàálù torí kò fẹ́ fi hàn gbogbo àwọn aráàlú rẹ kó lówó nìwọ bí kò sọ pé ó ti wà ní Germany ẹ bàbá tó ti lọ sí Sweden ẹ bàbá ń lọ sí Nicaragua bàbá fẹ́ lọ sí Australia New Zealand gbogbo àwọn rọm irọ́ burúkú ṣé àwọn pé wọn kúkú yàgbẹ́ láwọn ìlú wọn ò ní pọ̀tọ̀pọ̀tọ̀ ní gọ́tà tí wọn lọ́hùn gbogbo eléyìí ló rò kó n fi gba iyì òfò iyì rọ́ ojú ò ní tíọ láti tò ní gbogbo airport bẹ̀rẹ̀ láti nàìjíríà àti gbogbo ibi tó ń lọ ọmọ tò ní airport kò sọ̀rọ̀ pé lówó ni mí bí tí mo lówó dé sẹ́mi náà ni mo tò bí ìgbà tí mo fẹ́ gba bára mọ́tò kórìí bó ṣe wọ bàálù ṣé bọ́ọ̀ lọ tó ń bẹ̀ mọ́ yá lọ́fẹ́ bí ọlọ́kọ̀ jókòó níbi tá a ti ń sọ̀rọ̀ lọ àbùkù wo lọ́fẹ́ fi kàn àbùkù wo àbábùkù bá ń bẹ nídìí pé mọ̀ ń gbọ́tọ̀ lọ́ mọ̀ ń gbọ́tà náà di ó ń la àbùkù tọ́ lápàlẹ́ jù ó ń la àbùkù tọ́ dáa jù lẹ́yìn wá gbà náà hàn ẹlòmíní mọ̀ ń bẹ̀rù torí tí mo bá lọ àwọn tálákà ní máa pọ̀ níbi tí wọ́n bá ti ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ gbọ́rọ̀ <laughs> torí ẹ̀ làdẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé àwọn ẹni tó pọ̀ jù lálùjánnà làwọn tálákà ah, olówó náà yẹ kó wà lùjánnà àwọn ọlọ́lá náà yẹ kó wà lùjánnà àwọn ọba àwọn àjòyè àwọn baálẹ̀ baálẹ̀ ah, ta ló sàlùjánnà lè wọ̀ fáwọn kìí sí ìwọ̀ fáwọn náà tán bá ti ṣiṣẹ́ àti wọ̀ tán bá ti sánà àti débẹ̀ ẹ pé táwọn bá débẹ̀ àwọn aláìní lè máa pé ah, àti ẹ̀dúpẹ́ fọlọ́ alájẹ yìí náà wá mo ti ń wá ayé ti pẹ́ pa mo ti ń wá yín ahụ pẹ́ àwọn bùkátà ti kan bùkátà ti kí ni ọlọ́run làá máa náwó bùkátà ti wá sí kìí séèyàn sẹ́yìn náà bá ti ń gbẹ́sìn yìí ẹ mọ̀nà àbáyọ tẹ́fì máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ètí ò túmọ̀ sí pé kẹ́ ẹ má máa yọ zàká kò túmọ̀ sí kẹ́ ẹ má máa sàánú àmọ́ ó ní kò nímà kò lówó ó tún wá lánìyàbú gẹ́gẹ́ bíi tàwọn ọmọ àsọta àwọn ọmọ àta lóríṣiríṣi àwọn ọmọ gáràjì àwọn èèyàn burúkú àwọn èèyàn rádaràda tó jẹ́ pé àwọn kan máa hùwà bí ìgbà tó ṣe pé wọn ò lẹ́bí wọn ò lára bíi pé ọmọ jábọ́ látòrí igi máńgò tẹ́lẹ̀ tí ó máa ṣe ayé ìranù kò máa ń pẹ̀sì kò máa ń patọ́lọ́ kò sí lówó yọ ọmọ wa ń ṣèṣe ọmọ àta ó lè mú gbó kó mú gbaná kó gba kokéèn ògógóró gbogbo àwọn nǹkan múmu burúkú burúkú burúkú yóò tún máa sọ pé ah, tó ń bá lọ lówó ni ah, irú bí eh, eh, tí ń fowó ṣe ranù tí ń fowó ṣe rédèrèdè ṣeṣe ló wọn máa ṣe àníyàn fún ọmọ wa gbàrú ẹsẹ̀ jẹ tó ń ta ìlówó tí wọn náà fi dẹ́ṣẹ̀ bíi tiẹ̀ ìdè lẹ́yìn ọlọ́ndàkùn tún wá sí o kàwá kó àwọn ẹni tó dáa kàwá kó àwọn ẹni tó ọmọ ṣe dáadáa léwà dènà ṣàìdá wọ́n tò wá má àwọn ẹni tó ọmọ ṣàìdá. nínú àwọn ọláńlá léyìí tí ó tún bẹ fún mà ó náà ní nǹkan tí Kumail ọmọ Ziyad an tó sọ ó ní Ali ibn Abi Talib radiyallahu anhu ọgbọ́n lọ́wọ́ múnjọ́ kan lọ́wọ́ mú nígbà tí àwa rìn bọ́ sí ẹ̀yìn odi ìlú lọ́wọ́ mí ó ní wọ́n kù mẹ́yìn lọ́mọ Ziyad. alukólóbó awòríyà àgbá ń làwọn kan o fakhayruha awòcáha èyí tó lóore jù nínú àwọn kan òun náà lèyí tí ó rí àyè gba nǹkan sọ̀ǹkà sí tó ráyè gba nǹkan jù tọ́ra yìí sàn kan sí jù ń ló lóore jù ihfaz anni ma aqulu lak sàn kan tí mo fẹ́ sọ fún ọ lónìí yìí an-nasu thalathatun mẹ́ta lọ́mọ èèyàn o al-alimu àkọ́kọ́ ni olùmọ̀ nípa tọ́lọ́hún olùmọ̀ nípa tọ́lọ́hún èkejì wa muta'allimun ala sabili najatin. àtẹni tó ṣe pé òun kọ́mà tóun náà ń bẹ lórí ojú ọ̀nà ọ̀la ẹ̀kẹta òun náà ni hamajun ru'a atba'u kulli na'iqin àwọn náà ni àwọn èèyàn àwọn èèyàn lásán tẹ́ gbogbo ariwo òfò làwọn máa tẹ̀lé. yamiluna ma'a kulli rih gbogbo atẹ́gùn ọba ti fẹ́ làwọn náà máa fẹ́ pẹ̀lú lam yastadi'u bi nuril ilm àwọn ò fi ìmọ̀ àmálẹ̀ wọn ò fi ríran walam yalja'u ila ruknin wathiq wọn ò sì mórí orígun nípa. al-ilmu khayrun ìwọ kùmáyìí ìmà olóore jowó lọ allahu akbar ìmà borí owó al-ilmu yahrisuka tọ́ọ̀bá mà gbogbo aráyé ẹ̀yin tẹ́ ẹ fálà fowó ju ìmà lọ tẹ́ ẹ bá mà lẹ́ ń gbọ́ yìí o wọ́n ní ìmà máa sọ̀yàn sísọ ní mẹ̀yàn téèyàn bá ní máa sọ̀yàn wa anta tahrisul mal ṣùgbọ́n wọ́n ní mẹ̀gáàdì fowó rẹ̀ ìwọ náà máa sówó rẹ̀. al-ilmu yazku ala al-infaq ẹ̀rí mà òun máa ń pọ̀ sí ni ní gbogbo ìgbà tí èèyàn bá ti ń nà nínú rìwáyà kan alẹ́ làámẹ̀lẹ̀ gbogbo bí èèyàn bá ṣe ń lóma rẹ̀ ni máa máa ń pọ̀ sí tí èèyàn bá ṣe ń lóma ni máa máa ń pọ̀ sí wàlúmẹ́lò tanqosuhu nafaqa àmọ́ owó níná máa dín kù ni níná máa dín owó kù ni العلم حاكم hakimun nínú ìyàtọ̀ tuntun wà láàrin ìmọ̀ àtowó òun náà ni pé ìmọ̀ gangan ládájọ́ ìmọ̀ gangan ládájọ́ wal-malu mahkumun alayhi ṣùgbọ́n owó ẹni adájọ́ lé lórí lò ẹni adájọ́ lé lórí lò wa mahabbatul alimi din yudanu bih ká nífẹ̀ẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn ni téèyàn máa fi sin lọ Allahu akbar. ká nífẹ̀ẹ́ olùmọ̀ ẹ̀sìn ni téèyàn máa fi sin lọ. al-ilmu yuksibu al-alima at-ta'a fi hayatihi ìmọ̀ a máa jẹ́ kí olùmọ̀ kó jèrè báwọn èèyàn máa gbọ́rọ̀ sí lẹ́nu lójú ayé rẹ̀. وجميل الأحدوثة وجميل الأحدوثة ba'da wafatihi yóò sì jẹ́ kí àwọn èèyàn máa fọ rere ń pa rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ọ̀sán ní àtúnmáì gbogbo dáadáa tá a bá fowó sí tazulu bi zawali yìí máa tán tí nǹkan náà bá ti tán ni bàbá ṣe rere sẹ́nìkan pẹ̀lú owó yóò máa mọ̀ kó sí dáadáa sùn tí nǹkan bá ti parí ó ti gbàgbé rẹ̀ bí kò ránjẹ fún yàn ní torí pé bí ń pa ó ti ránjẹ ah, ẹṣin bàbá ẹṣin ẹṣin tó bá ti jó ń jẹun tán ó ti gbà pé tóbi mi bá tún ti pa oúnjẹ ìṣúwọ́ rà fún tẹ́lẹ̀ kò ní padà. àmọ̀ tẹ̀síwájú pọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu. jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá san àwọn olùmọ̀ wa ní ẹ̀san olórí ní ayé ń bí àti ní alùkàyámà kó dẹ̀ jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa kán bá tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ ọlọ́kan tí wọ́n fi ń tàn sínú ọkàn wa kí àwọn àna gbìyànjú láti rí i pé a mú àwọn kan yìí lò kálíbà jẹ́ olóríire ní ayé àti ní alkiyama gẹ́gẹ́ bí ètò wa àdáàbò dúníyà wà dìín asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.